let me check it this won't go live straight away quickly your phone yes yeah mo tẹ live ó kàn lọ straight away maybe it not stop before are you sure it stop it, it doesn't it not do one two three no it didn't then it, it maybe just pause because when I started it did one two no it's just starting again again now. Okay. want to make chips? have sheep. I just want it. You have sheep? Yeah, yesterday. Hmm. I'm taking, I just, uh, I love it too. Taking walk, okay. ṣé nando sauce yẹn sì kù me too eat you know check it the other one yẹn tó rẹ̀dì yẹn actually nice ó dà pé yẹn ò ní ìyàbọ̀ tí ó ní taste nando gọ̀gàn ṣé kí n máa rẹ́ tomato ó ti tán gan you mix the two together. Yeah. Hello, what's up? How are you? How was your day? You like that one? The green one. The green one actually sweet. Okay, the purple onions. Oh man, good. Nearly. Yeah, but I eat this also. Sweetness. But even this one, if it's getting dry, you won't enjoy it. When it's big, those big, big ones, onions that has body anything that has body used to be sweet o kì í ṣe gbẹ̀kú gbẹ̀kú ó gbẹ̀kú ó gbẹ̀kú gbẹ̀kú the onion that soup that is big is sweet get me the knife let me do it for you thank you you're welcome oh johnny break time yeah. i know today ṣe mọ̀ pé french ni <laughs> ah knife should not be shown on the camera ah. you know because of um, bá dẹ̀ ti ṣe mẹ́rẹ̀ẹ̀rin gan pàápàá ẹ̀yin la máa kó sínú kí nìyẹn mo sì ṣe mí ìṣekù nítorí pọ̀ kí nìyẹn o who is this. ṣé kìí ṣe láńlọ́ọ̀dù mi ṣáá. They're gonna be cleaning the windows. The date is there. June, today now, to 14. Today's 12. To 12 to, I mean, 13. 13, tomorrow to 14. Ah, all right. I'm gonna bring the wires. second. Àwọn tó fẹ́ clean ẹ̀ náà ló wà ń bẹ̀ yẹn. Àwọn mọ́tò Eh o you want to clean it, yẹn ni clean the window you see the house actually it worked it oh, mm, but he, just gave me I don't know if I feel like he gave me bad luck I don't know I'm sorry it's, it's a beautiful it's a very you know it's a very nice place. Do you have your stand? And it's a new building. gbogbo kínní náà bá tiẹ̀ so fún torí ilé tá a sanwó déédéé yẹn ni èwo ni mi ò tí ì ṣe sọ fẹ́ nìyẹn pé lẹ̀kùn washing machine yẹn ó ti slack àti ibìkan ní bíbẹ̀ yẹn tó yọ yẹn ìgbà tá a sì <laughs> sọ kí ló sọ dalẹ̀ you say why did I say that you have what. Yes àwọn oh, òkè ṣé wọ́n send message ni oh, àwọn ìyẹn tó bá gbọ́ pé it is a go mo mo ti ráyè rà nù tó bá ní ìdẹ̀gbọ́n wáyé lára I don't have time for Um, this is the charger just in case you want to charge the The, phone is, is low. Yeah. These onions eh, are li a little bit dry. They are not, there's no water. You know, onion that has a lot of water. Tó máa ń tàyàn lójú yẹn, ó mọ̀ ń àwọn eléyìí ó ti steam ó ti gbẹ mo máa ń like onions tí ó lómi lára bóyá torí pé mo lómi lára ni <laughs> ó rẹ̀rẹ̀ <laughs> mo like onions tí ó lómi lára kí ni ìta mi ó ṣe sójú mi bákan let me put mo fẹ́ lo glasses kí ni iná yẹn ta sójú mi. Fine lady. Yeah, thank you. Who are you? And is this house two bedroom? Eh, what happened? We have three bedroom here. I think we have is the three or four bedroom is there here. We they have different. They have four bedroom here. They have ten bedroom. No, no ten bedroom. They have three beds but ours is two bed yeah mine is two bed so two bed two bathroom Jimmy what happened no, nothing. is two bed two bathroom now yeah yeah two bed two toilet two bathroom we have balcony everything is we have everything in this house but actually when I live in a house whatever happened to me at that moment that's what I when I live in a place whatever happened to me you know that's how I believe in our home back home you understand Tolú wọ ọmọ ilé má sọ sísọ. Ojú mi.